bọ́yá èèyàn ṣẹ̀ ó tu bá kúrò nínú àwọn rẹ̀ ó sì ṣeéṣe kọ́ ìwọ náà ń láti tu bá a ti gbọ́ ọ̀tẹ́ni tó tu bá kúrò nínú àwọn tó tí ó sì àwọn yìí ní ṣíṣe ní àwọn ọjọ́ iwájú rẹ̀ eléyìí tó fún nínú ìgbésí ayé rẹ̀ kúrò nínú àti ètò eléyìí tó ṣe pé tí ń wáyé gbọwọ rẹ̀ sí Allahu azza wa jalla wa ó pa wá láṣẹ ká máa jọ́sìn fún ó pa wá láṣẹ ká máa tẹ̀lé àṣẹ òun àwọn àlàkalẹ̀ eléyìí tó ṣe fún wa ká mẹ́sì kúrò nídìí rẹ̀ ọmọ ènìyàn lè máa gbìyànjú ó lè máa Allah ní àwọn àbí ọ̀nà míì àti ètò yóò máa wọnú àwọn àti ìjọ yìí náà wọn bùkátà láti túbà lọ́sọ̀dọ̀ Allah nípa rẹ̀ torí ẹ̀ gbogbo oníkó wa gbogbo kálukú wa ẹni bùkátà láti túbà lọ́sọ̀dọ̀ Allah azza wa jalla nítorí bọ́ ọba ṣẹ̀ wọn bùkátà túbà ó ti ẹ̀ṣẹ̀ rárá ìwọ náà bùkátà túbà olú ẹlẹ́dàá wa ni wa tubu ila Allah jami'an. أيها المؤمنون لعلكم تفلحون أتوب على صدى الله lápá kọ́yìn ẹ̀yin tí a dé olùgbàgbọ́ òdodo kẹ́ ẹ̀ lè bá àtẹ́ni tí ó sórí rẹ̀ kátó bá kọ̀yọ́ nìkan lẹ̀ kọ̀yọ́ imam kọ̀yọ́ máàmù kọ̀yọ́ aṣíwájú kọ̀yọ́ ọmọlẹ́yìn gbogbo oníkálukú wa iná la gbọ́dọ̀ túbá lọ́sọ́dọ̀ Allahu azza wa jalla ọba àjọ onímọ̀. ọba àmàjò nímà ọba àjẹ sẹ́kìtìsẹ́kì ọba àjẹ alátètò nídìí kásẹ́tì gbogbo oníkọlùkù wa ẹni ń bùkátà láti túbà lọ́sọ̀dọ̀ Allahu azza wa jalla ẹ̀yin ọdọ ìsọkùnrin ni ìsọbìnrin ni kálukú wa ẹni ń bùkátà láti túbà lọ́sọ̀dọ̀ Allahu azza kò wá sírú ẹsẹ̀ tó yàn lé tẹ̀ kò sírú bẹ́ẹ̀ ti lè jẹ́ ẹni tó ta kò fi Allah kò sí bẹ́ẹ̀ ti lè jẹ́ ẹni tó ṣe gbé ó sì àwọn àìdá àtàwọn àtúnṣe kò sí bẹ́ẹ̀ ti lè jìnnà sí Allah azza wa jal sẹ́yìn tuba lọ sọ́dọ̀ Allah sí Allah tí ò ní gba tútú bẹ́ẹ̀ yàn ó dọwọ́ rẹ̀ kọjá ẹni tó dojúkọ Allah tọkàntọkàn lẹni tó túbà lọ sọ́dọ̀ rẹ̀ lódodo kọjá ẹni tó ṣe pé àwọn àtìsẹ àwọn àìdá àwọn ọkọdá kò súnwà eré títí ṣẹlẹ̀ gbọwọ rẹ̀ kó kúrò nídìí rẹ̀ lẹni tó ronú pìwàdà tó sì ní ìpinnu ọkàn eléyìí tó ga ìpele ọwọ́ òun ọba bá ṣẹ́kù fún un nínú ìgbésí ayé òun wọn tún padà síbi ẹ̀ṣẹ̀ má وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون الولد ويعلم ما تفعلون ما يفعلون الولد ونالبا تسيكي ومن قد سوبا أو ẹrú ẹ̀ ó sì máa ń sàmójúkúrò fún wa nípa àwọn ajá eléyìí tí wọ́n bá ṣe gbogbo tí wọ́n sì ṣe òun náà lolúwa ẹlẹ́dàá wa mà torí ẹ̀ ó nìkan ló máa ń gba tútú báyìí dá ẹlòmíì òsì tó gbé kalẹ̀ pé máa bá ń gba tútú bá wa ó nìkan lọ́ba tó ti pa gbọ́dọ̀ túbá lọ sọ́dọ̀ rẹ̀ ẹlòmíì òsì tá a máa túbá lọ sọ́dọ̀ rẹ̀ sọ́yà tó fi Allahu Rabbul Alamin tó ọba sẹ́ẹ̀. Allah nìkan ló tu bá lọ sọ́dọ̀ rẹ̀ islam tiwa nìyẹn islam kì í ṣẹ̀sìn tó ṣe ike Allah lọ́sẹ̀ èèyàn lọ́mọ wa lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ Allah lọ́sẹ̀ ẹnìkan náà wà á máa bá Allah dáríjì àwọn èèyàn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹni tó ṣe Allah kó tu bá lọ sọ́dọ̀ Allah Allah azza ó máa ń jẹ́wọ́ rẹ̀ lọ́sẹ̀ nítorí káwọn ẹni tó ń forú kọ́ lè bá túbá kọ́ a máa tẹ́wọ́ rẹ̀ lóru nítorí káwọn ẹni tí wọ́n fi ọ̀fẹ́ ṣẹ̀ kí wọ́n lè bá àjẹ́ pé wọ́n túbá lọ sọ́dọ̀ rẹ̀ ọgbà tútù bá wọn báyìí ni olúwa ẹlẹ́dàá wọn máa ṣe títí tó fi tijọ́ gbé dàgbéyàmù ọjọ́ tí òòrùn ọyọ gbàbí títí máa wọ̀ eléyìí ó túmọ̀ sí pé àìrí tútù bá gbà rẹ ó túmọ̀ sí pé wọ́n ni ẹni tí kò fẹ́ láti rí tútù báyìí tó bá wù ọ́ láti rí tútù bá ọba ṣe nǹkan tó ọba fi rí tuntun bá lọ́dọ̀ allah allah a máa dunú sí pé ẹrú túbá wá sí ọ̀dọ̀ òun lórí àwọn ẹsẹ̀ tó ní túbá eléyìí tó jẹ́ ti òdodo ìdùnnú tó ga iná ẹlẹ́dàá wa ní máa ní sí kéèyàn ọkọjá ìdùnnú eléyìí ní sí wípé eré tó pé kò sómi kò sí koríko téèyàn lè máa ní ìgbà tó jẹ́ pé èèyàn rìnrìn àjò nínú ilé aṣálẹ̀ lórí ràkúnmí lẹ́yìn tó gbé àwọn nǹkan pété rẹ̀ tó gbé lórí ràkúnmí yìí báyìí lọ ó fi débi kan ṣùgbọ́n gbàtí ọ̀tá jí sí ọba pé kò sí ràkúnmí kò sì sí nǹkan pèsè tó ń gbélé ràkúnmí lẹ́yìn ó ti wá pọkànpọ̀ sí fún lórí yí pé ibi tí kò sí iná ló ti dé yìí báyìí ó tún ọrùn ó forí lẹ́rùn ọ̀tá jí sí lọ́ba rí ti dúró lórí òun garando tó ń ti gbogbo wọ́n sọ pé allahumma anta abdi wa ana rabb ìrẹ́ allah wọlé ẹrú mi o èmi lolúwa rẹ ó sàtìsẹ látàrí bínú rẹ ti ṣe dùn tó allahu a máa dunnú sí kéèyàn tú bá jù bẹ́ẹ̀ lọ ìdùnnú sí máa bẹ fún allah nígbà tí ẹrú rẹ bá tú bá ọ̀pọ̀ ju ìdùnnú sí eléyìí tó mu sì ṣe lọ kí ló wá wò tí o ti jẹ́ o tú bá. وهو الذي يقبل التوبة عن عباده òun náà lọ́ba tí máa gba tútú bá àwọn ẹrú ẹ̀ kò gbá nàbì kan sílẹ̀ gba tútú fi màlẹ́kà kakọ́ pàkalẹ̀ gba tútú bá wọn á ń bọ̀sibọ́sí ẹni rè kan jẹ́ kí wọ́n máa wá tú bá jẹ́wọ́ wa Allah ní tààrà nítorí tó bá fi lé èèyàn kan lọ́wọ́ pé máa bá ń gba tútú bá wọn ó ṣeé ṣe kó ṣẹ̀ sí èèyàn náà kọ́kọ́ látàrí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kọ́mọkòrí jìn ọ́ kọ́nu ń kọ́ ọ tí ń bẹ láàrin yín gba tútú bá kò fi kan lọ́wọ́ kò fi lé òun náà lọ́ba tó ṣe pé tó ọba ti tẹ̀ tó bá lọ sọ́dọ̀ rẹ̀ ní tààràtà wọ̀nyá àpò àní sẹ̀yẹ̀ ẹ̀ a máa sàmójúkúrò a máa sàmójúnù fún yà lórí àwọn àìjá àwọn wà rádaràdá pálapàla tó yàn bá wù a máa sàmójúnù fún yà wọ̀nyá alẹ́ mo máa yẹ fàálù olúwa sì mọ gbogbo nítorí kálukú wá ń ṣe o ní kankan ọ̀pá má sí nínú ń tà ń ṣe. ẹjẹ àtúbà lọ Allah tọba wúra rẹ wò ọjọ ti pẹ́ tó ti ta yẹnu ọ ma se ṣe ara rẹ ọ ma ń sẹ́nà ara rẹ ọ̀nà téèyàn á máa gbà téèyàn á máa pápá sori rẹ nígbẹ̀yìn kìí sojú ọ̀nà tó ń ọ mẹ́yẹ ìgbà tó ń fi bá ọ mẹ́yẹ ìgbà tí wọn náà fi bá wọn àbọ̀ gbà pé iye sàkóni wọn náà máa bá wọn sìn tí wọn náà ń ṣe kèfèrí káyé adúrò ọdún tó fi ṣe bẹ́ẹ̀ túbà lọ sọ́dọ̀ Allah kò sí bẹ́sẹ̀ lè ṣe tóbi tó kò sí bó ti ṣe lè kàràbàtà tó téèyàn bá fi lè tọrọ àforíjì òkè ńlá ńlá ẹ̀ṣẹ̀ agbára àforíjì máa wọ ọ̀daràn agbára túbà lọ sọ́dọ̀ Allah yóò gbé kandíyà ni torí ẹja túbà lónìí kótó dọ̀la ẹ̀mẹ́jà bá ti kò sófò nítorí pé ìjákọ̀ọ́ra léwu ẹni tí ń bẹ lójú ilẹ̀ ọ̀la lè má kọ́mọ màbá láyé kọ́mọ wá béèrè rẹ̀ wọ́n sọ pé àkùkọ ti kọ́ lẹ́yìn ọmọkùnrin rẹ̀ ó ti tẹ́rí bá sọ ó ti dáwé bọmú ó ti dára sáré bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kan ti ṣe kú lójijì o bẹ́ẹ̀ni wọn náà kú lójijì ń tọ́tọ́ ọ̀bà kú má fi àtijúbà rẹ dọ́là nítorí pé àtijáfara ó léwu pípọ̀ ikú lè jẹ́ pé ó ṣáájú títúbà rẹ ní wọn bá kúkú kàkọọlẹ rẹ nínú àwọn ẹni tó gbáyé torí ibú abẹ Allah lọdà kùn jọ̀wọ́ kọmẹsì sàwà lórí ibú. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صفوة أن يا رومي أن يا رومي alẹ́dínà ẹ̀sọ́rọ́fù àlẹ́ ẹ̀ǹfọ́sẹ̀ ẹni tí a ti ta ẹnu àlẹ́ lórí ẹ̀tọ́ ẹ̀mí yín tí ẹ ti jẹ́ ẹni tó ṣe gbé ẹsẹ̀ ajá àti ìwà pálapàla iná lẹ̀ ń hù ètò ọ̀padà kó bẹ́ẹ̀ mi yín ètò ọ̀padà sọ yín dání tí ó jìyà tí ó jìyà tí ò ní bọ́nú ẹ̀ rẹ̀ ń bá bọ́nú yà lọ́dọ̀ Allahu Rabbul Alamin ó ṣeé ṣe kọjá ìyá agbére kése eléyìí tí ò ní sábà wọn ẹni tí ń jẹ́ ó ṣe ṣe kọjá kan ìyẹn tó bá gbé mùsùlùmí lọ́wọ́ náà ìyẹn rẹ̀ yóò gbé wọn náà bẹ́sẹ̀ bá gbé ni wọn náà ìmánì ẹni àtúmọ̀ yọni kúrò nú ẹ̀ ní ìgbà tó bá wọlé ẹlẹ́dàá wa láti fún bẹ́ẹ̀ abẹ́ kọ́mẹ́sì sàwọn àwọn ẹni tí lọ tó tún bọ̀ abẹ́ kọ́mẹ́sì bẹ́ẹ̀ sọ ya ẹ̀yin ti ta ẹnu àlà lórí ìwọ àti ẹ̀tọ́ ẹ̀mí la taqnatu min rahmatillah ni tí ó jà níbi ìkẹ́ Allah ẹ máa fẹ̀ ní ti pé ẹ̀rí kẹ́ àmọ́ ní apá kejì ẹ̀jẹ̀ ni tó ṣe pé ń jọ́sìn fún lódodo mẹ́tẹ̀ẹ̀ ni tí ń ṣe mbárì mbárà àti wàlìjánà kọ́ ọmọ rẹ̀ lásán nígbà tó pé iṣẹ́ tó ń gbélé ayé ẹ̀sìn tó ń ṣe kò lè gbé ọ wà lè jẹ́nà ọ gbọ́dọ̀ jẹ́ni tí kàrànà kà lásán mọ́ránká rẹ̀ kì í buni lálẹ́ jẹ́nà àfi kéèyàn ó ti sẹ́ rẹ̀ olùwà ẹlẹ́dàá wa kó tún àfikẹ́ rẹ̀ kó fi kún fún ọ àti sẹ́ àti ìkẹ́ ọwọ́ ìní máa gbẹ̀yìn adálẹ̀ jẹ́nà la taqnatu min rahmatillah ẹ mẹ́tẹ̀ jákà níbi ìkẹ́ ọwọ́ inna Allaha yaghfiru dhunuba jami'a ọwọ́ a máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ pátá korongodo tí ò ní sẹ́kù kama innahu huwal ghafurur rahim ọlọ́ba aláforíjì ẹgbẹ́ tó bá foríjì ní tán àtúmọ̀ kẹ́ni túbà rí ọmọ ayá wa túbà lónìí mẹ́jọ kó di lọ́la ọ̀la yẹn ó lè jẹ́ kó ti kú má bá ti kò jẹ́ má fi ṣòfò eléyìí tó ti dá nínú ẹ̀ṣẹ̀ ó yẹ kó ti ronú kúwàdà kó ti jáwọ́ ń di nítorí pé oríire ń bẹ fún gbogbo ẹni tó bá túbà àbámà eléyìí tí ọ̀lẹ́gbẹ́ ń bẹ fún gbogbo ẹni tó bá kọ̀ láti túbá ó wá nínú alhadithul qudsi ike olúwa ọba wa ọba tó ga ó ń sọ fún wa pé yá ibadi innakum tukhti'una bil-layli wan-nahar ẹ̀yin arú mi ẹ̀ ń sàtìsẹ lóru àti lọ́sàn gbogbo wa ana aghfiru dhunuba jami'a àti pé mi. màmá ṣàforíjì gbogbo ese pátá korongodo fi òru àti ọ̀sán efi ń sẹ ọlọ Allahu azza wa a sì máa ṣàforíjì gbogbo ese lápapọ̀ fastaghfiruni torí náà ẹ máa tọrọ àforíjì mi aghfir lakum màá máa foríjì yìí ló ṣé òun ti ń fọ̀sán tẹ́ pẹ̀lú ọlọ́hùn tó ń sẹ́ yìí ó ní àlọ́ba tó ti pé gbogbo ẹ̀ṣẹ̀ àti nílẹ̀ àti kékeré èyí tó hàn àti èyí tó pamá àti èyí tí èèyàn ṣẹ̀ tó ṣe ń gbóná rántí àti èyí tó ti gbàgbé gbogbo ẹ̀ lólu ẹlẹ́dàá wa máa ń ṣàforíjìn rẹ̀ tọrọ àforíjìn olu lè ba àforíjìn ọ̀ má ṣe tara rẹ̀ dànù kọjọ́ kan nínú àwọn ẹni tí ń tara wọn dànù. wọ́n nígbà tó ṣe pé olúwa ti mọ̀ pé àwọn sí àwọn àwọn òbúkátà láti tọrọ àforíjì nígbà tó ṣe pé mọ̀ àwọn ti ṣe àwọn ti ṣe wọn yóò kúkú foríjì àwọn ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ń tanra rẹ̀ dànù olúwa ẹlẹ́dàá wọ̀ ọ̀fẹ́ kọ́ tanra rẹ̀ dànù wàá tọrọ àforíjì sàǹsàn ni ló fi rí àforíjì ẹni tí ò wí nǹkankan ọ̀sọ́ nǹkankan ò wí nǹkankan ọ̀sọ́ ọwọ́ mo ti tọrọ àforíjì rárá o wọn máa kó gbóúnjẹ lọ sẹ́nu wọn máa lọ mí lóògì sọ pé mo jẹun yíká ṣe pé wọn máa wò sùn ikọ́ dàbí ìgbà tí mo ti jẹ yẹn báyìí atọ́kẹ́ òsíkí mo ti jẹ irun òrúkọ láì jẹ kankan ọkàn kú lébi ni mo ń wò pé mo ti jẹ màkàrónì láì fi kankan sẹ́nu ó ni torí ẹ náà ni ẹni ó ní mo ti túbá ọ̀ tọrọ kankan ọ̀ ń tanra rẹ̀ dànù ọ̀ ń tanra rẹ̀ dànù ẹnìkan wọlé aláọ̀sálámà ni ó ní mo ti ṣàánú ni ẹnìkan wà náà dáhùn nínú bàbá ti dáhùn nínú pẹ́bìnú ìwọ tó tó sáhùn àti sálámà sí wa iná lọ farada àìgbọ́ ìsì sí sálámà tó ṣe ẹni tí bá ń tọrọ àforíjìn wàá sọ wàá wí láàrin eré àtolúwa ẹlẹ́dàá rẹ ìpè rọlúwa mo túbá rọlúwa mo ń tọrọ àforíjì ṣàforíjì fún mi rọlúwa ẹlẹ́dàá wa mo ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti ọ́ foríjì mi ẹnìkan kì í ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yàn ẹ̀yà àfiwá nìkan nígbà tí aṣíwájú wa Abubakar radiyallahu anhu ọtọrọ lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ mi ládùú àkàtì wọn máa ṣe nínú sọláàtì mi anabi kọ يا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إلى الله mo ti ṣàbòsí sórí ara mi ní àbòsí eléyìí tó ṣe pọ́pọ̀ àti pé ẹnìkan kì í ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún yàn yàtọ̀ sí wa nìkan wá ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún mi àforíjì látọ̀dọ̀ rẹ sì kẹ́mi torí pé ìwọ lọba tó ṣe pé ọmọ forí jìyàn ó sì máa kẹyìn àdúrà tí ànábì kọ́ Abubakar yìí yóò máa wí sàǹsàn nínú sọlẹ yéṣe pé yóò máa wí lórí ẹ̀mí rẹ yóò fètè méjè ahọ́n rẹ̀ ò ní rúwúyẹ́ yóò wá ni mo ti sàdúrà tí ànábì kọ́ wa rárá o ṣe nǹkan kan dànù ni ẹni tó dúró nínú sọlẹ sí ni ahọ́n ò ó fètè ó ṣé wúrọ̀ wù lọ́kà àfi káhàn rẹ kọ́ máa mì àfi rẹ kọ́ máa gbọ̀n ìgbà náà lágbà pọ̀ nǹka jó bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń túbá ẹ̀yin arú mi ẹ̀ ń fi àti ọ̀sán fi ń gbogbo ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ mi ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ mi wọ́n máa alimami muslim ló gbé àdéhùn jáde ẹ̀yà àjẹkáwa náà yé sáwọn sórí ara wa káyé tara wa dànù ọkọ̀ láti tọrọ àforíjì ó sì ròyìn wípé wọ́n foríjì ọ̀ síbẹ̀ làforíjì máa wá lọ́fẹ̀ẹ́ ni ó tọrọ àforíjì ni tọba ti tọrọ òní pàdánù dáhùn ti àti tọrọ àforíjì irun ni máa pàdánù àti rí àforíjì bákan náà ó yẹ wípé olúwa ẹlẹ́dàá wa yóò nífẹ̀ẹ́ rẹ tó ọba ti lè túbà lọ sọ́dọ̀ Allah olúwa ẹlẹ́dàá wa yóò nífẹ̀ẹ́ rẹ torí pé ó máa nífẹ̀ẹ́ sáwọn ẹni tí máa túbà ó wà nínú Suratul Baqara àyà kejìlélógún lẹ́yìn ti gba olúwa ẹlẹ́dàá wa ní inna Allaha yuhibbu at-tawwabin dájú ọlọ́hun nífẹ̀ẹ́ sáwọn ẹni tí bá máa túbà ìǹtẹ́ǹsẹ̀ tolúwa ẹlẹ́dàá mi tí ó fi nífẹ̀ẹ́ sí mi a ọpa dandan pé kí n ṣe nítorí pé ìfẹ́ tóluwa bá ní ti ẹrù rẹ̀ eléyìí nǹkan èrè èrè ń jẹ́ tó tóbi jù ni kóluwa nífẹ̀ẹ́ síyàn èrè ń jẹ́ tó tóbi jù ni kí á ní ẹ̀dá náà tọ́pẹ́ nífẹ̀ẹ́ síyàn tí ìfẹ́ rẹ̀ lè dàbí kóluwa nífẹ̀ẹ́ síyàn ǹtọ́ wa ṣe tí ọ̀wọ́ tó ní tó fi nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀kan nínú rẹ̀ kó túbá túbá kálíbà jèrè pé kí olú ẹlẹ́dàá wa kó nífẹ̀ẹ́ wa inna Allaha yuhibbu at-tawwabin dájájú Allahu nífẹ̀ẹ́ sí àwọn ọlọ́pọ̀lọpọ̀ mímá túbá lọ́sọ́dọ̀ rẹ̀ ó tún wá nínú hadithul qudsi ntí ń fini lọ́kànbalẹ̀ wípé èrè ǹjẹ́ ńlá oríire tí ò lẹ́gbẹ́ ó ń bẹ fún gbogbo ẹrú Allah tó fi lè túbá lọ sọ́dọ̀ kí wọ́n ló dé tọ̀ ń dàgbà sí àwọn ń ka kàlẹ́ndà di ẹni tó pè lẹ́jọ́ tí ń wojọ́ tó wọ́n lọ kọ́ọ̀tù ọ̀dájú pé ọ̀mọ etí kan ìtúbà yìí gbogbo ògbà gbogbo àkókò gbogbo ìṣẹ́jú àyá ìlọ́yẹ̀ kọ́ máa lò láǹfààní àti túbà olúwa ẹlẹ́dàá wa ó ń sọ nínú hadithul qudsi oníyàbùnà adam innaka ma da'awtani wa rajawtani wa rajawtani ghafartu laka ala ma kana minka wala ubali ìwọ ọmọ Adam ò ní pè mí dájúdájú ò ní pè mí ò sì ní ran kan dáadáa wá sọ́dọ̀ mi àfi kí n forí jìn ọ́ gbogbo èyí tó ti ṣe lẹ́ṣẹ̀ láì jẹ́ pé mo bìlà Allahu akbar kéésì kó lu ẹlẹ́dàá wa ó ní nǹkan kan fi ìyà tí ó fi jẹ nìkan ṣe nǹkan kan rárá olúwa ń fẹ́ dáadáa fún wa. Ọ ń fẹ́ fún wa kò fẹ́ ìdá fún wa bẹ́ẹ̀ ni kò fẹ́ ìyà fún wa àwa ń fẹ́ dáadáa fún ọ à ń fẹ́ fún ọ kò ì tí ì tó kí wọn náà fẹ́ dáadáa fúnra rẹ bíi kí wọn náà kọ́ fẹ́ ìkẹ́ fúnra rẹ ẹnba àti rí dáadáa ní dáadáa jẹ ẹni ọ̀bá àti rí dáadáa báwo ló ti ṣe lè bá dáadáa pàdé ẹ̀ máa dáadáa bí pè wàrà jọ sẹ́ni ó sì ní ìran kan dáadáa wá sọ́dọ̀ mi lọ́kọ́rù tó lẹ́kẹ́ alẹ́ mẹ́kẹ́ni mi àfi kí n forí jìn ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wọ́dà ubáàlì ìsìn ní bílà ìní dààmú ìdààmú láti forí jìn ọ́ lọ́rẹ́ nìkan òsì tí ó bí ọlọ́ọ̀ lórí gbá báwo lẹ́ ti forí jìn ọ̀daràn yìí kò sólù àlè torí ẹ̀ ìwọ ló ń ṣera rẹ o ìwọ ni o tó ń forí rẹ dọ́là tọkọ̀ láti túbá yabna adam allah tún tẹ̀síwájú ó ní wàá ma adam lọ́wọ́ balaga zonobu kàcánà na sẹ́mà tún mẹ́tàkù fọ́rtẹ́nì gbàfọ́rtu lẹ́kẹ̀wálẹ̀ ọ̀bàyì tí ẹsẹ̀ rẹ bá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tó fi débi pé nǹkan sámà láti lẹ̀ ẹsẹ̀ rẹ kan sámà Allah máa foríjì ọ́ ẹni dààmú láti forí jìn ọ́ màá forí jìn ọ́ láì dààmú torí ká nìkan ò ní bi léèrè kí ló dé tó forí jìn léèrè adúrú ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n sá ti tọrọ àforíjìn màá forí jìn ọ́ láì dààmú. yabna adam ìrọ̀mà adam innaka law ataytani bi qurabil ardi khataya dájọ́ tó ń tọ́ ọba wá pẹ̀lú nǹkan tó pọ̀ tọ́bẹ̀ tóbi lẹ̀ ti ṣe tó láwọn àṣìṣe fún mọ̀lẹ́kì ìjẹ́ni lẹ́yìn náà tó pàdé mi Allah la tushriku bi shay'a lẹ́ni tí kì í kò nǹkan kan sorogún pẹ̀lú mi Allah agbọ́pẹ́ àṣìṣe rẹ̀ àìdá rẹ̀ ọ̀pọ̀ tóbi lẹ̀ ti ṣe tẹ̀tọ́ ṣùgbọ́n àwa gbọ́n àwọn àṣìṣe àti àìdá yìí yẹ́bẹ́yẹ́bẹ́ àríkọ́ ọlẹ́bọ lẹ́sìn ọ̀lẹ́bọ lẹ́rù ọ̀mẹ́bọ mẹ́sìn ọ̀bá wọn tòòsà òòtòòsà òsìjẹ́ni tí ń bá wọn pè sàbó ọ̀jẹ́ni tí ń bá wọn sọ̀rọ̀ ọ̀jẹ́ni tó bá wọn ṣe é gúrí oníjàǹká àwọ̀ kan níkọ̀rọ̀ lé yín tó ń wárí fún olóòsà kan eléyìí tó ń bọ èèbá wọn pọ̀pọ̀ èèbá wọn kó gèdè pàyájọ́ ó kì í ṣẹni tó ṣe pé ń di oúnjẹ ìka ọ̀jẹ́ni tó ní àsorọ̀ ògbé àdómì ọ̀jẹ́ni tó rí nǹkan mọ́lẹ̀ ọ̀kan nǹkan mọ́bìkan mùsùlùmí gidi ní ọ́ òfin kankan ṣẹbọ sí Allah bó ti fi sílé ayé rẹ nù Allahu azza wa jal ẹwẹ sàtì ọsàn láàtẹ ìtukà bí kúrọ bí ha mọ̀fìrà mo búra ike ńtọ́ pọ̀tó bí lẹ́sìn pọ̀tó ìníǹgbé wa pàdé rẹ láforíjì Allahu akbar ìṣẹbọsẹ Allah ó sẹni lólórí ibú tí ò sórí ibú lẹ́yìn rẹ̀ ìṣẹbọsẹ Allah ọsàn ní dọmọ jahannam torí ẹ mẹtẹnra rẹ dànù mẹtẹnra rẹ dànù mẹtẹni tó ẹgbẹ ìgbésí ayé yóò bá lẹbù iná ni wàá máa ṣe yóò bá fẹ́rẹ̀ ìtajà púpọ̀ ẹni tí ń ṣẹbọsẹ Allah wọ́n tún máa ní bàbá ẹ̀ lẹ́bọ̀ lẹ́bù bàbá ẹ̀yin ẹ̀ sọ̀sẹ̀ bọ̀ ṣé ọ̀wọ́ fẹ́ kàn ti ń tẹ́ báwọn bàbá yín lórí ẹ̀ ọ̀sẹ́gbọ́ paraku ni bàbá rẹ̀ tọ́ba fi lè kú lórí rẹ̀ jáànámà ni lọ tààrà tí ò ní jáde nu rẹ̀ láéláé bàbá rẹ̀ ń bọ Ṣàngó bàbá rẹ̀ ń bọ ya bàbá rẹ̀ ń bọ sàkókó bàbá rẹ̀ ọjọ́ kan nínú àwọn ẹni tí ń bọ sòkìá bàbá rẹ̀ ń bá wọn bókè Ìbàdàn bàbá rẹ̀ ọ ń bá wọn bọ̀ Ọ̀ṣun Òṣogbo bàbá rẹ̀ ìyá alágẹmọ ló ń tẹ bàbá rẹ̀ ẹlẹ́yọ̀ ni bàbá rẹ̀ ń Ṣàngó ni bàbá rẹ̀ lẹ́kùn ni olóró ni àwa ní bàbá yìí sọ̀sẹ̀ bọ̀ ah, ah, ọ̀sẹ̀ bọ́ ti tún wá rí ọ̀sẹ̀ bọ́ ti tún wá rí a àwọn bàbá wa lórí ẹ̀ àárí gbà kúrò lọ́dọ̀ àwọn bàbá wa àwọn bàbá wa fi ṣe bẹ́ẹ̀ wọ́n fi kú bí bàbá bá yọ lórí ibú tí ọ̀yọ́ máa jahannam kọ́mọ kíyè sára tiwa àti bàbá rẹ̀ kọ́mọ jẹ́ pé ìpàdé ilé wa àti wọ́n jọ máa ṣe nù jahannam bí bàbá rẹ̀ bá wọná sókùrú pé kí wọ́n sánà àti wàlùjẹ́ nàní kò burú nǹkan tá a bá bá bàbá wa lórí rẹ̀ tọ́ba dá tí ọ̀tá kò tí Allah tí ò tí ò jẹ́ ìṣẹ́bọ sí Allah ilé yẹn á máa ṣe sọ́sọ̀ kọ́ wọ bàbá mi mo ti gbé léyìí bàbá rẹ̀ jẹ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ bàbá rẹ̀ jẹ́ ọlọ́yàdé bàbá rẹ̀ jẹ́ abọ́rẹ̀ bàbá rẹ̀ jẹ́ olóòṣà bàbá rẹ̀ jẹ́ lékún bàbá rẹ̀ jẹ́ olóró èyí ẹ jogún nǹkan bú kó tún ìṣẹ́bọ̀sẹ́ Allah tó o bá ti ní nínú ẹrù rẹ orí ibú láíláí ni inna Allaha la yaghfiru an yushraka bihi Allah kò ní forí jẹ nìkan tó bá ṣẹbọ̀sí tó bá kú lórí ẹ̀ ààyè àti ráàfòrí jẹ́ òsè sẹ́nikẹ́ni tó bá kú lórí ẹbọ èèyàn wá kú lórí ẹbọ ẹlọ́mọ àlìjẹ́nà ni ọmọ aná ti rí èèyàn kú lórí ẹbọ sẹ́sàn ọlọ́mọ àlìjẹ́nà ẹni tí ń ṣẹbọ ó ń pè lọ́mọ àlùjánnà àwọn ń pè ìrẹ̀wẹ̀sì ọkàn báwọn ẹni tí ń ṣẹ̀sìn òdodo nígbà tẹ́ni tí ń ṣẹbọ bá jọmọ àlùjánnà ajẹ́ pé kí wọ́n làwọn ṣẹ̀sìn sí ajẹ́ pé àwọn náà lè máa ṣẹbọ nù torí ẹ̀ gbogbo ẹbọ tó nílẹ̀rù lọ́gbọ́n nù tó bá ti ṣagídí ìwọ náà lọ́wọ́ forí ara rẹ̀ kásá àbádé rẹ̀ ẹni tó gbọ́tọ́gbà oríire ló ṣe o ẹni tó gbọ́ tó gbọ́ tí yóò ṣe ra rẹ̀ ọwọ́ ọ̀bà díẹ̀ náà fi máa ma ibo ni mò ń lọ kó o fi kú náà ni tó bá ti kú wàláhì níjọ́ tó bá ti kú ló ti mara rẹ̀ tó lè jẹ́ ní abọ́ o bùkátà láti padà wá torí pé nígbà tó wà láyé ṣùgbọ́n kábídé hárí olóòní wa mú kò ní lè fi torí pé tọ́fẹ́ tọ́fẹ́ tí dáúdù rẹ fẹ́ dà iná lọ dà bó ti ṣe fẹ́ ṣe iná lọ ṣe nílé ayé torí ẹ̀ tó bá wo tó bá di lọ́la kìyàmà tó lu ẹlẹ́dàá náà kú ọ sínú ná kí á ní tó burú mbẹ kò sí tó burú mbẹ o ẹgbọ́n tó lu àwa sọ tó ọba wa pàdé mi pẹ̀lú tó tóbi lẹ̀ ti ṣe tó láwọn àti ṣe àtàìdá ṣùgbọ́n tí wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí kó o lẹ́bọ o ṣẹbọ sí Allah ẹbọ yìí wá ní Yorùbá ń gbé lárugẹ tí Yorùbá bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àgbà ọmọ Yorùbá mọ̀ làwọn ẹbọ ní tọ́ka sí bọ́ọ̀lù àwọn ti wá pa ìtẹ̀sẹ̀tì àwọn táwọn jẹ́ Yorùbá gbọ́nà bàbá wọn ṣe tọ́ ọba bẹ́ẹ̀ kú má tan ara rẹ̀ dànù má wulẹ̀ wá mọ́tíláṣí má má tan ara rẹ̀ dànù torí ẹni tí ń ṣe Islam títún ṣẹbọ káfíìrì ni ọ̀ṣẹbọ ni kò sí kankan wọn ò fún òpé kọ́ wá nítorí pé kí nọ́mbà ó lè bá a pé àwọn mùsùlùmí nìkan àwọn onímọ̀ ṣe islam ẹ ń bá ti mẹ́bọ mẹ́sìn kì í ṣe mùsùlùmí rárárárá má bá sìkò rẹ jẹ́ máa lọ sẹ́bọ̀ rẹ sàǹsàn tọ́ba ti lè pàdé Allah tọ́ mẹ́bọ mẹ́sìn ọ̀ lẹ́bọ lẹ́rù Allahu akbar oríire ńlá pọ̀ kọ́dà ká tiẹ̀ wá pé àwọn àti ṣe yìí pọ̀ débi kólúwa ó ló jìyà àwọn náà tọba di àwọn òní ṣègbè sínú náà bẹ́ẹ̀ ni gbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa wọ́n ní mùsùlùmí tọba kú pẹ̀lú àwọn àìdá àtàtìṣe àìdá àtàtìṣe yìí wá pọ̀ débi polú wa ni kò fi sí nánà yọ wá ń bẹ dìgbà kan ni kò ní máa bẹ́ láéláé ẹsẹ̀ gbé wa ná ìmánì rẹ̀ padà yọ iye gbàtọ́ wọ Allah kó ṣe nínú náà ni ó ṣe wọ́n padà yọ kó nù náà yàtọ̀ sẹ́ni kẹ́ni tó bá ti lè mẹ́bọ mẹ́sìn tó kú lórí ẹ̀ wàláhì tiẹ̀ bọ̀ onílẹ̀ yorùbá kò tètè láì jẹ́ pé èèyàn ń sóògùn èèyàn gbọ́dọ̀ láwọn òògùn torí pé wọ́n ká pààyàn ní tíwáì tó ọmọ kóògùn náà tó bá yẹ kó wúlò ní nígbà tó ti pé tó ọba ti lóògùn wọ́n kọ́ tó ẹ ó yẹ kó ọmọ ẹsẹ̀mí láíláí gẹ́gẹ́ bá àwọn bàbá láàrin òfin kú kó ọmọ abẹ láíláí káàrin ọmọ sí ọ kí lóun wá lọ sí tùgánná rí wọ́n tó lóògùn kú ẹni lóògùn kú ibẹ̀ wọn ẹni tó lóògùn orí kì í wọn ẹni tó lóògùn inú kì í rún wọn ọwọ́ wà gbogbo wọn wá ń ọ ń ọ báwo kí ló lè ọ ìwọ́ tó ògùn pa gbogbo ẹni àbí kú ń pa ẹni tí fún ọ tí wọn náà mọ̀ ẹ́ pé ó kùtù gbogbo àwọn ògùn ó náà ní túmọ̀ sí ṣẹbọ sí Allah torí pé wọn kì í sóògùn kọjá pé Allahu ni wọ́n ń perí nínú òògùn bí pé kọ́ sàánú àwọn tọ́ba ti lè sọ̀gùn àwọn ògùn rí yẹn ni bóyá sokọ́ ni bóyá gbèmí ni bóyá rìmálẹ̀ ni wọ́n ń perí àwọn àǹjẹ̀nu ni àwọn arúnmalẹ̀ wọ́n ń perí àwọn awin ẹ̀rí tí ọba máa pé káwọn aláàlẹ̀ wọ́n gbà wọ́n kí ẹnìkan ẹnìkan ẹnìkan nínú àwọn ọmọ ìlú wọ́n wà láwọn làlálà alẹ̀ tí èèyàn kú sẹ́yìn máa yí padà yóò dóòtà yóò dóòtà ń sọ àwọn dóòtà tà ń wọn àwọn tí ò lè gbára wọn lọ́wọ́ kú tí wọ́n kú àwọn lọ́wọ́ àti ń tó bá ti eléyìí nínú ẹrù má fi tútú bá rẹ dọ́là o torí pé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ àbá wàhálà yọ kábàámà ní ìjọ tí àbámà tí ò ní wúlò. bákan náà olú ẹlẹ́dàá wa ó ní wọ́n máa forí jì wá àìtúbá àìtọ́rọ̀ àforíjì láìrí ìtúbá gbà láìrá àforíjì gbà. Allahu azza wa jalla ó fi hàn wá nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam onílọ́wọ́ akpọ̀tún hatta tabluga khatayakum as-samaa thumma tubtum lataaba Allahu alaykum al-imam ibn Majah olóògbé jáde bi sanadin sahih anábìrin tí a bá ti àwọn àtìsé táwọn àtìsé yín wá kọ́kọ́ títí ó fi dé sámà tẹwàá túbá Allah mọ́ búra yọ gbà tútù bá ní ẹ dákun ẹ ẹ má jẹ́ àkàhùn tútù bá bẹ́ẹ̀ ti tẹ́rí wa burúkú ni wá ọ̀lẹ́ burúkú ni wá alẹ́jọ́ níwájú náà ara ọ̀ràn náà. ara wọ ọ̀ràn náà wọ́n ní náà ni wọ́n kú ẹni tó bá kú lórí àwọn ìṣẹ́bọtí Allah àti àwọn ẹ̀ṣẹ̀ bẹ́sẹ̀ rẹ àìdá rẹ tó bá ti pọ̀ ju dáadáa rẹ lọ ọ̀lọ́ ọ̀nà náà ni àfi tó lù wá bá láti ṣàforíjì fún ṣàmójúkúrò fún ọ. já lọ ná wa láti máa tọrọ àforíjì kí lọ ná wa láti túbá ìtúbá dà ń sọ yìí kí sọ̀rọ̀ ẹnu lásán ndóǹfin fẹ́ Allah wa wa wa wa ní ìpinnu ọkàn wípé wo tó ní padà sídìí ẹsẹ̀ ma lọwọ ọ̀wọ́n bá ń tọ́sẹ́kù fún ọ nínú ìgbésí ayé rẹ̀. ọmọ àwa wí ìtọrọ àforíjìn àti túbá lọ́pọ̀lọpọ̀ lẹ́nu rẹ àwọn pélépélé làwọn nǹkan tó ti olú ẹlẹ́dàá wa a máa fọyàn mákàgá tí bá ti túbá túmọ̀ sí pé àlejò màláìkà tá máa tẹ̀ á máa tẹ̀ á máa tà ìdá àti ètò ọ̀pọ̀ nínú ìṣesí wa ṣùgbọ́n gbogbo eléyìí kò sí nǹkan tó burú nínú pọ̀ kò sí nǹkan tó burú nínú tọrọ àforíjì kò má tùbà. ẹnìkan bú ọ ah, ah, ah, ń sá àtìsè náà ni àìwọ olùmọ́wá olùmẹ́sẹ̀yìn àìwọ baálẹ̀ baálẹ̀ baálẹ̀ baálẹ̀ gbogbo kálukú náà ni ó tẹ̀. nítorí pé anabi sallallahu alayhi wa sallam kullu bani adam khata gbogbo ọmọ anabi adam alayhi salam aláṣẹṣẹ ni wa khayrul khatta'ina at-tawwabun àwọn ẹni tó lóore jù nínú àwọn aláṣẹṣẹ làwọn ẹni tí máa túbà ìfàṣìṣe ìdẹ́ṣẹ̀ kìí ṣe nǹkan tí ojú òrírí ṣùgbọ́n ètò burú jáì ìnìkan ọmọ màá túbà kọ ọmọ màá tọrọ àforíjì nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní at-ta'ibu min adh-dhanbi kaman la dhanba lahu rawahu ibn Majah bi sanadin sahih anábì ní gbogbo ẹni tó bá tilẹ̀ tú bá kúrò nínú ẹ̀ṣẹ̀ yóò dàbí ẹni tí ó tẹ̀lé mi Allahu akbar abẹ́ Allah kọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú tútúbá léèyàn bá túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ dàbí ìgbà tẹ̀ ẹ̀ṣẹ̀ Allah torí ẹ ẹ jẹ́ ká máa tọrọ àforíjìn ká máa túbà lọ sọ́dọ̀ Allah eléyìí ọ pàtàkì púpọ̀ ọwọ́ ara ẹni là fi tún ara ẹni ṣe májà ní tuntun pé ọmọ dúró rọ kọjá pé irọ́ ló dúró de lẹ́yìn ikú rẹ títí ọba kú àwọn kan máa ṣe kíní kan fìdáwò lẹ́yìn ikú rẹ irọ́ lásán bẹ̀yìn pé ká ẹ máa ṣe yín bọ́lá nẹ́bí irọ́ burúkú ẹ mọ̀ pé tàjà àti irọ́ ọ̀tà púpọ̀ láwùjọ Yorùbá ìwọ ni ọtọrọ àforíjì kò tó kú wọn ni kò jáwọ́ nídìí ẹsẹ̀ rẹ kò tó lọ nítorí pé lẹ́yìn ní ó wúlò fún ọ ẹ̀sán jẹ́ àti rà kò sí kankan tí ó ti fún ọ bí táwọn mọ̀lẹ́ka ti rọ ọ̀hún àwọn àti aláwọ̀ fi ìdáhùn rẹ wọ́n bí díà rẹ tí wọ́n máa gba rere nídìí bí díà rẹ aburú náà máa ń gbà bẹ́ẹ̀ man amila fahuwa rad anabi sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni tó bá ṣe nǹkankan tí ẹ sàwọn aláàánú kò ṣe á dàkáyà rẹ̀ padà fún mi gbogbo àwọn arọ́tẹ̀ máa ṣe fókù kò sí kankan tó kù ọgbà mbẹ ju pé kankan ra yín jẹ lọ ìwà ní kọ́ fọwọ́ ara rẹ tún tara rẹ ṣe ètò ìtumọ̀ sí pé wọ́n yìí ṣàdúrà fókù àmọ́ kì í ṣàdúrà bídíà gbogbo mùsùlùmí bá rántí òkú wọn ṣàdúrà fún un àwọn ọmọ rẹ̀ gbogbo gbà ẹ máa ṣàdúrà fún bàbá yín àti ìyá yín ẹ máa ṣàdúrà fún ọmọ ìyá yín ẹ máa ṣàdúrà fún ìyàwó yín ẹ máa ṣàdúrà fọ́kọ yín ní gbogbo gbà yóò ṣe tàdádá lẹ tẹ̀ ń tẹ̀ra yín jẹ dànù wọ́n wá di àwo èlò lọ́wọ́ àmì yàtí lẹ́fẹ́ ni fìdáwù lẹ́fẹ́ ni àbíkùrù síwù irọ́ burúkú ìlú sì ta lọ́dọ̀ Yorùbá lọ́tà lọ́dọ̀ wọn torí pé wọn ọ̀fẹ́ tí òdodo yé wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ lágbọ̀gbọ́ tí ni. bàbá rẹ̀ wá kú wọn á ní tiẹ̀ náà dé báyìí afẹ́ màbọ̀ ní má mi gbogbo wọn bá yarí nínú àwọn ọmọ ilé yín báwọn ṣe àwọn ti jọ kẹta àwọn ti jọ kẹjọ àwọn ti fìdáwò ìwọ náà bá ní ọgbà kámú wọ́n ti pọ̀jù ọ lọ ẹ̀gbọ́n wọ́n pọ̀jù ní ìran ìwé sì dúró tòdodo rẹ kọ́ gbalẹ̀ ìjẹ́jọ́ kọ́ ọmọ bá wọn yọjú ibi tí wọ́n ti ń sèrán tẹ́tí ń sèrèké ẹni tó kúkú gbowó lọ́wọ́ wọn bó tiẹ̀ mọ̀ bó pọ̀jà ká ti sọ láéláé ibi táwọn ti ń jẹnu. akramakumullah tẹ́lẹ̀ ìbá yé wa kálọ̀ mọ̀ ìwọ fún ara rẹ ìníkọ fọwọ́ ara rẹ ṣàtúnṣe ara rẹ kó tóbi kó kú máa tọrọ àforíjì máa tọrọ àforíjì ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe. التائب من الذنب كما لم ẹnikẹ́ni tó bá ti lè nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ẹni tó ti gbé pọ̀ sí Ọlọ́hun ọ̀dọ̀ wa wa ẹ̀ríkẹ́ ni tó bá tu bá lọ sọ́dọ̀ Allah nínú orí ńlá tí wọ́n máa rí ó náà ní kó gbogbo ẹja gbogbo aburú tí wọ́n bá ṣe olúwa ó yí padà fún wọn sí dáadáa gbogbo ẹja gbogbo aburú tẹ̀ ṣe olúwa ó yí padà sí dáadáa olúwa ẹlẹ́dàá wa sọ fún wa ó ní man taba wa amana wa amila salihan fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat wa kana Allahu ghafuran rahima ẹnikẹ́ni tó bá túbá tó sì ṣiṣẹ́ rí ẹnikẹ́ni tó túbá tó ṣiṣẹ́ rí àwọn wọ̀nyí ni olúwa yóò yí àwọn àìdá wọn padà sí dáadáa ẹ túbá ẹ ṣiṣẹ́ rí olúwa ẹlẹ́dàá wó yí àwọn àìdá yín padà sí dáadáa olúwa jẹ́ aláforíjìn ọba ti kẹ́ni lẹ́yìn ìgbà tó bá foríjìn ni. abẹ́ Allah kọ́dà kókó forí jìn wá kó sì ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí ọ̀kẹ́ torí ẹ̀ ẹ̀rí tútú bá táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọgbọ́dọ̀ jẹ́ tútú bá tọ́ mọ́ kankan eléyìí tó ṣe pa ṣe tọkàntọkàn eléyìí tó ṣe gbé kọjá ìrú kọjá ìrú tútú bó olóńgbò tẹ́ pé yóò lọ túbá yóò tún padà lọ́ kálà ẹ nípinnu ọkàn eléyìí tó dópin ẹ kúrò nídìí ẹsẹ̀ pátá korongodo ìpinnu ọkàn fèsì ní padà sídìí rẹ̀ mọ́ láéláé ẹ wàá máa fi ẹnu yín ẹ tún máa fi tọrọ ìtúbà àti ìtọrọ dáríjìn lọ́dọ̀ Allahu Rabbul Alamin olùwẹ̀lẹ́dàá ni yá ayyuhal ladina amanu tubu ila Allahi tawbatan nasuha ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ túbà Allah ní tuntun bá tọ́ mọ́ kanga ẹtú bá lọ sọ́dọ̀ Allah ní tuntun bá tí ò ní pàǹtí àbídọ̀tí nínú tuntun bá tọ́ mọ́ kanga Al-Hasan Al-Basri wọ́n ní at-tawbatu an-nasuh ètú bá tọ́ mọ́ kanga an yahdura ó náà ní kí arú kórí ẹsẹ̀ kórí sá kọ́nyà lódì kó dènà sí wa huwa yuhaddithu nafsahu alla ya'uda ilayhi abada. ó sì ní ìpinnu fóun tún ní padà sídìí ẹ̀ṣẹ̀ mọ́ láéláé ètí eléyìí ni wọ́n ń pè ní tútú bá tọ́ mọ́ kanga kọjá yìí pé ọ̀nya ìwà ẹ̀ṣẹ̀ lódì ó sì ní lẹ́mìí rẹ̀ pé ní padà sídìí rẹ̀ mọ́ láéláé láéláé tí kálukú yàtọ̀ síra wọn láéláé nìkan yóò wá sópin lẹ́yìn ọgọ́ta ọdún láéláé tẹlomi lẹ́yìn ọgọ́ta ọjọ́. láíláí lomi lẹ́yìn ìjọ mẹ́fà láíláí lomi lẹ́yìn wákàtí mẹ́fà tẹ̀bí tẹ̀ kú náà ní láíláí jẹ́ tán torí ẹ ó ní pinnu pé mi ò ní padà sídìí ẹsẹ̀ ẹ̀ mọ́ láíláí lópin ìgbà tí mo bá wà lábẹ́ mi eléyìí ni wọ́n ń pè ní tútúbá eléyìí tọmọ kan gá wọ́n máa yá mi nínú ẹ̀sìn Islam àsìkò ìgbà tí kò ń túbá lọ sọ́dọ̀ Allah àsìkò ìgbà tó ń ronú pìwàdà nídìí ẹsẹ̀ tó sì nípinnu ọkàn kó ní padà sídìí rẹ̀ ma wọ́n gbàgbé láti jẹ́ni tí ó dúró lórí tútú báyìí tí ò ní fìgbà kan yẹ kó lórí rẹ̀ torí pé tí èèyàn ọba túbá títí tó fi kó láyé tọ́ba túbá tó tún padà sídìí ẹsẹ̀ bí aláìtúbá náà lọ́rọ̀ rẹ̀ ó rí o jẹ́ni tó ti pé gbogbo òru rẹ̀ gbogbo ọ̀sán rẹ orí tútù bá náà lọ wà gbogbo àkókò rẹ orí tútù bá náà lọ wà gbogbo ọdún orí tútù bá lọ wà gbogbo oṣù orí tútù bá lọ wà gbogbo ọ̀sẹ̀ orí tútù bá lọ wà gbogbo ọjọ́ orí tútù bá lọ wà gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú gbogbo ìṣẹ́jú àyá orí tútù bá lọ wà lọ́nà tó fi jẹ́ pé wàá púpọ̀ láyé lẹ́nu tó túbà abẹ́ Allah kó ṣe irú orí ńlá yìí fún wa. ẹni tí ọba wà bẹ́ẹ̀ ó dájú pé yóò sórí rẹ̀ lórí rẹ̀ ńlá torí kò ní sọ́ra lẹ̀ yóò wà lórí pé tọ́ kò sígbà tí kò lè dé orí pé mo túbá náà ni mo wà ẹ jẹ́ ká wo àpòjúwe kan ẹnìkan ní gbogbo dátà rẹ̀ ọmọ ní tí lórí máa fi wòwò gbogbo bí wọ́n bá ti ya àwọn obìnrin gbogbo bí wọ́n bá ti ń ṣèbàjẹ́ tó ń ṣèrànù ntí máa tó rẹ̀ lé lórí nu ọwọ́ agbọ́ ọwọ́ fẹ́ túbá òun ò ní ṣe bẹ́ẹ̀ mà àti pé papà gan ẹ̀rú ń bà wọn kánsẹ̀tì yí báyìí lọ jẹ́ àti wọjà ánámọ̀ òun ní rọrùn ra fi máa wòwò kú wò má òun ti pinnu ọkàn dópin òun ọmọ ṣe dáadáa pẹ̀lú àǹsẹ̀sì òun yàtọ̀ sí pò ń fi ń gba ìpè àfi tó ń bá fẹ́ ṣe àtẹ̀ránṣẹ́ ti fẹ́ fi wo ní tó ní í ṣe pẹ̀lú tí mú ìdàgbàsókè bá ní nínú ìgbésí ayé ẹni nínú ìmọ̀ èèyàn nínú ẹ̀kọ́ èèyàn nínú òye èèyàn ní tó ń fẹ́ máa lò fún tí bá ń lò bẹ́ẹ̀ lóòótọ́ nígbà tó tún ra dátà tuntun ó ní àbí kò wọ́n lọ àwọn sáìtì tí kò yẹ kó òun ti lọ sí sáìtì kó òun ti lọ wọ àwọn latest tó wà ń bẹ̀ lọ́wọ́ máa bẹ́ mi rẹ̀ sọ̀rọ̀ pé ṣé ìsìnkú ọ̀fẹ́ sórí ibú abọ́fẹ́ wọ náà ni ẹ̀yìn tá a ti láàṣẹ nǹkan má kí ló ń pè mí lọ síbi rẹ̀ sí ah, mọ́tò kí tèmi ọba jẹ́ o mo ní ìsinmi ìsinmi náà ni lọ́wọ́ bá ti lè bẹ́ mi rẹ̀ jà báwò ọ̀dà ti pé ìfẹ́kùfẹ́ mi lọ́kadà gbé ọ lọ bí tó ti sórí ibú náà ó ti ń dùn mọ́ èèyàn gbà tí ṣe àti pátì lápàtì tán ó ń bùkátà pinnu ọkàn tó ní agbára bí ọba wa pa nǹkan kan tì ọmọ fi dáadáa rọ́pò rẹ̀ ìwòkuwò lọ́ọ́ máa wò máa wà alukur'an báyìí máa ti ma báyìí máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ máa rántí máa rántí bẹ́ẹ̀ ikú palẹ̀ yẹn lójijì ni ń ń dùn mọ́ ọbàjẹ́ ó ti mọ gbogbo àwọn tó fi máa jí dúkìá onídúkìá ọwọ́ gbọ́ ẹ̀rú ọlọ́hùn ọ̀fẹ́ polè àti ọkàn tó ní agbára torí tó o bá nípinnu ọkàn tó lágbára tó bá ti fẹ́ fẹ́ rí lọ́wọ́ rẹ báyìí ó tún ti máa ronú pé àbíkọ́ padà sẹ́sẹ̀ àárọ̀ ni à tó ṣe pé tó o bá ṣe pé kọ́ bá ọmọ bó ṣe lè rí owó dí ronú lọ bá wọn tó ṣe pé òun ò tó sílẹ̀kùn wọn máa tọrọ àforíjì wọn máa túbà a'udhu billahi minash shaitanir rajim èrò burúkú wo lọ́fẹ́ wọnú ẹ̀mí mi a'udhu billahi minash shaitanir rajim àwọn ẹni tẹ́ǹtọ́ ń ṣe nígbà tó ń jalè àwọn ẹni tẹ́ǹtọ́ ń kọ́ wọ́n rìn nígbà tó ń wú orí ibú yẹn ọ yàrá yẹ ọ rárá ọ yàrá rẹ yà wọ́n pátápátá ò ní jẹ́ kí nǹkan kan ń rọ́pò bẹ́ẹ̀ oníkálukú wa ló níbi kátí tí ń sẹ́ Allah torí kò sí màláìka láàánú wa ẹnìkan kò sí nínú wa tán lè pè lẹ́ni mímọ́ tí kìí sẹ́ Allah bẹ́ẹ̀ ni gbogbo ọmọ anábì Adam oníkálukú wa lọ́rọ́ bá wí o ibi tó oníkálukú mọ̀ kó ń ti sẹ́ Allah jáwọ́ ń bẹ̀ kúrò ń bẹ̀ sáré tètè fílẹ̀ lónìí kọjá ni tó ṣe é pé fi pa wá láti ńlọkùtì wa máa ṣe ntí mú ní sórí ibùsọ ní ìdọ́mọ jahannam ó jìnà sí torí ẹ abẹ Allah kó fi ìtúbọ̀ òdodo kó fi sèkẹ́ oníkálukú wa kó sì wá lẹ́ni tí ó tùbá ká tó kú kọ́gbà tútù bá wa kó forí jìn wá láyé ń bí kó forí jìn wá lọ́jọ́ kú wa kó ṣàánú wa nínú sàárè wa kó kà wá kó àwọn ẹni tí ó kẹ̀ lọ́jọ́ gbé nígbà kéya aqulu qawli hadha. وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله هنا وعليلي إلي iléeṣẹ́ الإسلام تبقى tó تبقى kọ́ wa tó ti pa wá ní gbogbo nínú gbèsè ayé wa àbá àjọkùnrin àbá àjọbìnrin àbá àjẹni tó dàgbà àbá àtijọ́ ọ̀dọ́ òun náà ni wa ká ní sòrò ní ní sòrò nínú àwọn àwà eléyìí tó dáa púpọ̀ ni eléyìí tí olúwa ẹlẹ́dàá wa tó máa fi jí nǹkan ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ nínú ọ̀kan nínú àwọn sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo orí yòówù. eléyìí tí olú ẹlẹ́dàá wa tó bá ti fẹ́ rú tó bá yọwọ́ sùúrù kó ń bẹ̀ wọn ò tíì sóore fún un ká ṣe sùúrù nínú wa tó pàtàkì ni sùúrù dára sùúrù lérè wọn kì í ti torí sùúrù kí wọ́n máa dáyàn lẹ́bi lórí àwọn àgbésẹ̀ eléyìí téèyàn bá ń gbé èèyàn kì í sábà ti sọ téèyàn bá jó ní sùúrù èèyàn kì í sábà ti ṣe téèyàn bá jó ní sùúrù. gbogbo ẹni tó bá bọ́ ní sùúrù tó yọ ọmọ kó ń pàtàkì bá tó ká ṣe nínú àwọn àwọn eléyìí a olúwa ẹlẹ́dàá wa tó fi ṣẹ̀kí àwọn ànábì rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ nítorí pé sùúrù yẹn iná ni wọ́n máa fi báwọn èèyàn gbé iná ni wọ́n máa fi báwọn èèyàn lò tó fi jẹ́ pé àfi kí wọ́n kẹ́kọ̀ọ́ lára wọn àfi kí wọ́n tẹ̀sí wọn kì í ṣe ni wọ́n tẹ̀sí ọ gbogbo àwọn àránṣẹ́ Allah nínú ìgbésí ayé wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn iná ni wọ́n dáràn ẹran dídà wọ́n bẹ nù nǹkan tí máa n'i tí máa n'i lẹ́kọ̀ọ́ àti ṣe torí pé àwọn ẹran ẹni ọba ní sùúrù kò ní lè dà wọn àfi tó ọba lu àwọn ẹran rẹ pa ká sùúrù jàmá kò túmọ̀ sí ojó ká sùúrù kò túmọ̀ nítorí pé gbogbo àwọn ẹni tó ní sùúrù àwọn gangan lẹni tó lágbára àwọn ẹni tó ní sùúrù àwọn gangan lẹni tó láyà ẹni tí ò ní sùúrù àwọn gangan lójó ẹni tí ò ní sùúrù àwọn gangan lọ̀lẹ ọbẹ pa ojú àti ọ̀lẹ tí ń bẹ lára rẹ̀ rẹ́ ìdínú tí fi ń gbára gbóná ìdínú tí fi ń gbanú jẹ́ ìdínú tí fi ń gbára dálẹ̀ ṣùgbọ́n àwọn onísùúrù nítorí pé agbára ti ń bẹ pẹ̀lú wọn bù àyà agbára ti ń bẹ pẹ̀lú wọn lẹ́kẹ̀lẹ̀ ìdí nu tó fi jẹ́ pé àwọn wọ́n gbé ìbínú mi wọ́n pa ìbínú mára wọ́n fi rírí sáláì wọ́n fi gbígbọ́ sáláì gbọ́ wọ́n máa tọ́ wọn bí kí wọ́n bínú wọn ò ní bínú wọ́n máa hùwà bọ̀ sí wọn bí kí wọ́n jà wọn ò ní jà nítorí pé àwọn ti mọ̀ yìí pé lẹ́yìn tẹ̀sẹ̀dí dòdò sọ́ra ìlẹ̀dáni ń jàkadì ò túmọ̀ sí pa lágbára o innama shadidu man yamliku nafsahu 'inda al-ghadab alágbára èèyàn anabi sallallahu alayhi wa alihi wa sallam olóòlẹ́ni tó lè kóra rẹ̀ ń dànù nígbà tí inú bí i ká ní sùúrù jàmá kìí jẹ́ kí á tẹni tí wọ́n máa kẹ̀sùn sí lọ́rùn àmọ́ tó o bá ti ní sùúrù wọ́n máa kẹ̀sùn tó ti sà wọ́n tó ti wọ́n máa kà ọlọ́run arábìnrin kan ọmọ rẹ̀ kú ó wá ń jẹ́ ó ń wí nǹkan tí ọ̀yẹ kọ́ máa wí wa sallam ó wá ń da lẹ́kùn wọ́n ní kó ṣe sùúrù kó ìgbà tó jẹ́ gbé àpapọ̀ rẹ̀ ọba já ọba jára rẹ̀ pàtì pé ọba ń sọ tó bá gbẹrù tó ṣe mí ọba tí máa pàrọ̀ wà fún mi pẹ̀tù fún mi láwọn èèyàn bá sọ fún pé ha tọ́ mẹ́ni tọ́ jára rẹ̀ pàtì pé kọ́ má bọ̀ sọ̀rọ̀ bí àti nǹkan kan ò tí ì sí ẹsẹ̀ tẹ́ ń wá kí nǹkan ó sí nù kí ayé alukura ni ọ wá sọ̀kalẹ̀ pé nù àwọn ẹni tí nábì kún. níwà náà wà kọ wá sórí ibú gbọ́ọ̀rọ̀gbọ́ọ̀rọ̀ irú ìsábò láàbì ṣe táà fi ń ké nínú alukurani táà máa ké jíjọ́ pé nílẹ̀ alùkìyàmù kó lórí ibú làbò láàbì obìnrin yìí lọ́ba gbéra pa ó ti lé ànábì النبي صلى الله عليه وسلم pẹ́yìn ni ẹ̀dọ́pọ̀ ẹ̀ forí jì mí ẹ̀dọ́pọ̀ ẹ̀ sùúrù kéésì kankan àti àmúmára àgbàmára tó Agba mara tí kan kú àgbàmára àmúmára ni wọ́n ń sùúrù kéésì kó ti bára jẹ́ ó ti ma tubi ìsẹ̀bẹ́ ó ti máa gbúgbùgbùgbì ó ti ma sọ̀sọ́kùsọ̀ ó ti bẹ́ọ́tì ẹgbẹ́ tí wàá rẹ gbé gbèrègbè wọn ni mo ṣe sùúrù mo gbọ́ ó ṣe sùúrù àbí ká mú gbọ̀ ó ṣe sùúrù ẹni tí ó ṣe sùúrù láti ìgbà tí àtẹwò aburú nǹkan àbànújẹ́ ti dé bá wọn ìgbà náà ló ti mú mára àwọn yóò tún máa wò pé a ah, ṣé kìí ṣe lágbájá ni bàbá rẹ̀ kù yìí ṣé ìṣe lágbájá yìí lọ́mọ rẹ̀ kù yìí kí ni ọ̀wá ṣe kọlọ kí lọ fẹ́ ṣe fún Allah nítorí báwo ni máa ṣe lillahi ma akhada. ولله ما أعطى وكل شيء عنده بأجل مسمى إنا لله وإنا إليه راجعون أو أن تنبأ الله بار أولي تيا بعد النسور تيا جاني تسكت من برجة tí inú kínú tí inú kínú بكون bí gbogbo ń tọ́da ni ọba jẹ́ o gbogbo ń wàláhì látàrí ìbínú yọ pa ọmọ yọ pa ìyàwó dànù látàrí ìbínú yọ tí ọmọ ìyá rẹ̀ léṣe nítorí pé pàtínú bí yẹn ó lè náwó mú àdá kọ́ bí kòbókò torí gbogbo nǹkan ní fúyẹ́ lọ́wọ́ ń bínú yóò mú àdá dàbí lọ́wọ́ rẹ̀ O le se déédéé kun ọmọ ìyá rẹ̀ ó lè ṣe déédéé kun ọmọ rẹ̀ ó lè ṣe déédéé kun ìyàwó rẹ̀ lọ́ba bẹ́ wọn kun ẹ̀jẹ̀ tó dàkọ̀dá gbogbo akóró gbogbo ń dá lò gbogbo ẹ̀pá kò sí kàtọ́ dẹ́dẹ̀ dúró ó ń ti gbẹ́ mímì ta lọ́pa ìwọ ìbínú òfò ìbínú rádaràda inú burúkú bá ti máa bíyàn èyí ó ti ọ̀rọ̀ sọ èèyàn ti ọ̀rọ̀ sọ kọ́dà yóò ti ọ̀rọ̀ sọ sí Allah ẹlẹ́dàá wa kọ́mẹ́sẹ̀ tí ìfọ̀ àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ inú burúkú kò sí déyìn bàjẹ́ inú burúkú bá ń dá yẹn láàmú tí wá gbogbo àwọn àwọn abọ́ àwo ìyàwó rẹ̀ tó wà tó ti pé ó fi tó lé ní jẹun tó látàrí pé ló ń bí ọ gbogbo awo o lè fa amádọ̀ kọ́ ọmọ làmọ́lẹ̀ lọ́kọ̀ kọ́ ọmọ fọ́ ọmọlẹ̀ lọ́kọ̀ kan pé kò ní da fáwò kò ní da fẹ́ni tó ṣe kò ní da fẹ́ni tó ní. kí ló dé inú bíbí náà ni inú bíbí náà ni àfi ká lọ bu omi sùúrù mu jàmá torí ẹlẹ́sìn Islam sọ pé ẹni tí inú bí ti rìn lọ kó dúró ẹni tó wà lórí ìdúró tí inú bí kó ẹni tó wà ń jókòó tí inú bí kó kó sì mú omi tó o bá ti mú omi tútù insha allah omi ló máa ń paná nítorí pé inú ti ń bí ọyàn àṣetọ́ni ti dáná sí ọlá a sì máa ń ké kò sí kó o sì mú omi tó mi ò ní paná ẹ jẹ́ ká dín ìbínú kù ẹ jẹ́ ká jẹ́ni tí wọ́n máa ṣe sùúrù sùúrù dára ẹ ká jẹ́ni tí wọ́n máa ṣe sùúrù sùúrù lérè ẹ ká jẹ́ni tí wọ́n máa ṣe sùúrù sùúrù kì í pọ̀jù ẹ ká jẹ́ni tí wọ́n máa ṣe sùúrù sòrò a máa bí máa rí lórí ìdí báyìí ẹni bá ń fẹ́ nìkan lápọ̀ nítorí sùúrù rẹ̀ ó ń ní bàbá wèrè ẹni bá ń fẹ́ nìkan lójó nítorí rẹ̀ ní bàbá ọ̀pọ̀ nítorí pé sùúrù tẹ rí yẹn nínú àwọn ẹ̀bùn ńlá tolu kọ́mọ fi àìní sùúrù kọ́mọ fi bà wá ń sẹ́jẹ́ kọ́mọ fi àìní sùúrù kọ́mọ fi dà wá lẹ́rù nù kárántì nígbà tá ń sọ̀rọ̀ nípa pé ká túbà ẹjẹ́ á túbà lónìí kó tó dọ̀la nígbà tá ń gbára wá yànjú nípa ká ronú kíwàdà pẹ̀sẹ̀ tì lónìí kó tó dọ̀la àtìgbà tá ń sọ̀rọ̀ nípa àwa dáadáa nì ìwà ká sùúrù kárántì pé léyìí wọ́n ń bẹ́ẹ̀ النبي wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó lọ ẹlẹ́dàá wa fi ran tó fi mà wá anabi yìí ní ìwọ ńlá lórí wa nínú àwọn ọwọ́ rẹ̀ yàtọ̀ sí pé ká tẹ̀lé tiẹ̀ ká mọ ìyapa sí yàtọ̀ sí pé tọ́ba bá wa sọ̀rọ̀ ká gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sódodo yàtọ̀ sí gbogbo ní tọ́ba jáde mọ́ wa pé ẹ pàdì àgbọ́dọ̀ pàdì yàtọ̀ sí pé sí Allah àyàfi ní ìbámu pẹ̀lú gbogbo àlàkalẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn awọ rẹ̀ míì òun náà tún ní ká máa ṣe àsàlátù fún nítorí pé olúwa ẹlẹ́dàá wa òun àti àwọn màláíkà rẹ̀ alápọ̀nlé àwọn gángan àwọn náà ṣe àsàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam olúwa wa pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ká máa ṣe fún.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 أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا ربنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله